ọdún àtúntà àtúntà àtúntà àtúntà àtúntà ya mú ọtí àgbàjẹ́ mú àtúntò lé. tí wọ́n ti pé bẹ́ẹ̀ ti parí tọ́wọ́ kò dà lẹ́nu ọmọ látàrí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ẹ̀ẹ́rí ọ̀nà jáde nu mẹ́kà ìdí wákàtí mẹ́wàá àmọ́ nu mọ́tò náà lẹ́sà wà kò burú. nítorí pé lẹ́yìn ìgbà tẹ́ ti dágbére ẹ̀ tún lọ mú nǹkan mí gbọ́dọ̀ pé ẹ̀gbọ̀nà àti jáde náà lọ eléyìí ò burú ṣùgbọ́n o lọ́tọ̀ nígbà tó bá ti tọ̀wọ́ fún wọn dá yìí tán wàá wàá ti tọ̀ wàá ti wàá kíráka méjì tọ̀wọ́ àná làbá sọ pé wàá rọ́ka wàá ń sọ̀rọ̀ tẹ́lá ti parí tawaful wada wàá kí rákà méjì wàá ti pọ̀ ọ̀nà kíá láì bá àsìkò jẹ́. lọ́dọ̀ àwọn afẹ́ màlìkì yẹn tawaful wada wọn ni kì í sọ̀rọ̀ yẹn sunna ni. téèyàn ọba sí fẹ́ iná hù la yajibu fihi damun kò sí nǹkan kan tó jọ́ra ẹ̀ léèyàn lórí téèyàn bá ṣe lọ́dọ̀ màlìkíyà kí ló dé wọ́n nítorí pé hadith ibn abbas ṣe wí yẹn ibn abbas sọ fún agbá nàbí sallallahu alaihi wa sallam wọ́n ní káwọn èèyàn jẹ́ jẹ́ pé ìdágbére fún kàába ní sẹ́tí wọ́n ṣe gbẹ̀yìn tí wọ́n fi máa lọ ọ̀dù wọn. wọ́n wá yọ̀ǹda bẹ́nìkan láti fi sílẹ̀. Si àyàfó obìnrin tí ń ṣe nǹkan oṣù a sì mọ̀ ike gẹ́gẹ́ bí obìnrin tí ń ṣe nǹkan oṣù náà lóbìnrin tí ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ ń tó ti mú má jẹ́ ọ̀ràn àyàn lórí obìnrin tí ń ṣe nǹkan oṣù a jẹ́ pé kìí sọ̀ràn àyàn lórí ẹni tó náà ṣe kí ni tí ò ṣe nǹkan oṣù eléyìí lè rí màlìkíyà lórí pé súnà ni kìí sọ̀ràn àyàn àwọn olùmọ̀mí gẹ́gẹ́ bí àwọn hanabila àwọn sọ kó ara yẹn torí pé kí ni Ibn Abbas ni umira naasu an yakuna akhiru ahadihim bilbayt anabi sallallahu alaihi wasallam ń pa àwọn èèyàn láṣẹ wọn ò jẹ ọjẹ pípẹ kí wọn sì káyìn òun náà ni kí wọn sì tawaful wada anabi sallallahu alaihi wasallam àti yọ̀ǹda fẹ́nìkan ó lè pàtì máa lọ àyàfó obìnrin tí máa ń sìn pọ̀ mi. àwọn wá ní gbígbà fẹ́ni tí ń sìn kóṣù láti má ṣe kó tó máa lọ ẹ̀rí kọ́ràn àyàgá ni torí pé wọn ò gbà fẹ́ lómi pé a ti ti mà pé ìdíwọ́ ó máa ń bí ìdájọ́ tí àìsídìíwọ́ tóun kì í ẹ̀yin malikiya ìgbà tí wọ́n sọ yìí pé obìnrin ti ń ṣe nǹkan oṣù ní ṣe kò túnbọ̀ sí pé ẹni tí ò ṣe nǹkan oṣù kò ní ṣe. tòtúrúkọ malikiya sọ yìí pé wájibun saqata an ba'dil mukallafina fala yajibu ala ghayri man saqata ọ̀ràn àyà ṣùgbọ́n wọn ní kì í sọ̀rọ̀ ẹ̀ lórí apá kan nínú àwọn ẹni tá a la kásẹ̀sì bọ̀ lọ́rùn ó túmọ̀ sí pé kò ní jọ́ràn ẹ̀ lórí àwọn èèyàn yòókù náà nítorí mo má ẹ̀ lórí gbogbo èèyàn ajẹ́ pé kò ní ẹ̀ nítorí mo má ẹ̀ lórí obìnrin tí gbogbo èèyàn yòókù náà àwọn Hanabila àtàwọn míì àwọn عن بعض المكلفين لعذر فلا يسقط وجوبه عن غير المعذورين دليله الصلاة wọ́n ní ọ̀ràn yẹn ni tó ṣe pé àgbà fún ẹni tí ìdíwọ́ ń bẹ fún pé má ṣe jíjọ́ ọ̀ràn yẹn rẹ̀ wá ní kúrò lórí ẹni tí ò ní ìdíwọ́ gẹ́gẹ́ bí irun. sẹ́wọ̀n kí irun tóbi ni máa ń ṣe nǹkan oṣù kò ní kí sẹ́ńgbà tó ti wá sọ kóbìnrin tí máa ń sìn kóso ní kírun ọ́ àtúmọ̀ sí pàwọ́ àtàyè sìn kóso ní kírun tó bẹ́ẹ̀ náà ní tawaful wadaa wa huwa sahih eléyìí lọ́dọ́gba pé ẹni tí yóò jẹ́ pé ń sìn kóso yóò ti tawaful wadaa ẹni tí ń sìn kóso òní òní ti tawaful wadaa abẹ́ni tó bá rí bí rẹ̀ bí obìnrin tẹ́tẹ́ bí máa jáde lára rẹ̀ ṣùgbọ́n ìgbà táwọn sọ yìí pé ọ̀ràn yẹn ni eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fi lẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń ṣe nǹkan sùn àbẹ́yìí tẹ́jẹ̀ ẹ̀bí máa ń jáde lára rẹ̀ tí ó bá ti tawaful wada ọ̀ràn yẹn kíni kọ́ padà lọ sí ẹ ń lọ nísìn ẹ ti fẹ́ẹ́ di jíta níbi tẹ́tí lọ́wọ́ bàálù ọwọ́ arántí kò sí tawaful wada bàálù ọ̀yà já wọlé ni ọ padà lọ sí tawaful wada àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ní kò pẹ́ran tọ́ba pẹ́ran maka náà wọ́n ti pa òkè sí nàìjíríà o tó ó fowó wọn pa tẹ́lẹ̀ yìí jẹ́ ti tawaful obi obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù tí wọ́n ní kò ní ti ti lọ ibi tí wọ́n wà sí mẹ́kà kò tí ì tó mi sí ìyẹn ni pé àti tó Si àwọn ilé mẹ́kà náà wọ́n sì tún rí wọ́n rí wọ́n rí wọ́n rí wọ́n ò tí ì finú mẹ́kà lẹ̀ wọ́n ò tí ì bọ́ sẹ́yìn òdi mẹ́kà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù dá àánà ọlọ́ yọ padà sí mẹ́kà sẹ́wọ̀n pé tó pàtó fi ní kò ní ti sọ wá fún ní kíni nǹkan oṣù walhamdulillah nǹkan oṣù sì ti dá nísìnyí ọ padà sí mẹ́kà. tó àhàbìsẹ́tùnà hìí àdéhìí tó fi tó fi hàn wá nù ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n parí hajj tán ànábì wọn ni kí kálukú múra ká máa lọ ká máa lọ ẹ lọ sí tọ́wáfù ká máa lọ so ibẹ̀ ni tẹ́tí sí tọ́wáfù ká máa lọ ibẹ̀ ni Àìṣà radiyallahu anha náà ti fún ànábì rò nípa ẹni tí ń sìn kó sùn náà ìyàwó rẹ̀ ànábì wọn sọ pé àhàbìsẹ́sùn náà yìí sọfẹ tó wá mẹlẹ ni sọfẹ tó wá mẹlẹ ni wọn ní aa o ó ti fi tọwáfù lè fa àbọ tọwáfù ti hajj tọwáfù wàdà ni o tí ì tètè nǹkan oṣù fi dé ànábi ní òwúrò ẹ̀ so ibẹ̀ láti wá mọ̀ pé obìnrin tí máa ń ṣe nǹkan oṣù ńkọ́ tọwáfù wàdà yìí sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀. ṣùgbọ́n ẹ̀ ti jáde Mẹ́kà nǹkan oṣù bá dá. laba sọ fáwọn jẹ̀mọ́ ìjẹ́jọ́ wa pẹ́tọ̀ jazakumullahu khairan nǹkan oṣù ti dá o mo ní láti padà sí mẹ́ka lọ sí tawaful wadaa ẹ wá sọ pé ahabisatuna anti tọ́fẹ́ tó wá mẹ́lẹ̀ ni kò sí habutu torí pé ntí mbẹ ẹ ẹ wá ẹ̀yin ò ní bá padà o torí tẹ bá bá padà o kó bá yín o ẹ̀yin ò ju omi tẹ wà kọ́lọ̀ ń tí kọ́ wá báyìí ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o tọ́ àmọ́ tó bá yẹ pé ti fà wọ́n lé mẹ́ta lẹ̀ kó tó di pé nǹkan oṣù yẹn ọ̀dà kálọ̀ ó ti parí nù lẹ́yìn ìgbà tí àbá ti parí ọ̀rọ̀ nípa àbá ti ṣe ṣe hajj títí débi tawaful wadaa àbá wa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa umrah ṣùgbọ́n o kọ̀tọ́ ọ̀tàkùn súnà pílẹ̀ ìgbà tó bá ti tawaful wadaa tawaful wadaa bọ̀ fún Káàbà tó bá wá ń jáde lọ lẹ́nu ọ̀nà mẹ́sálásí kọ̀tọ́ súnà kọjá pé ẹ̀yìn ló mú jáde o òní múri báàsì torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ó rí àwọn kan yà lẹ́nu lọ́mọ rí lóríṣiríṣi tòtòrí pé àwọn kan àgbọ́yé tí wọ́n ní pé téèyàn bá fi ẹ̀yìn fi jáde nu mọ́ṣáláṣí tó bá kọ́yìn sí mọ́ṣáláṣí nígbà tó ń jáde tó kọjú sí ibi tó tó ń lọ tó dojú kọ ibi tó ń gbà jáde tó wá kọ́ pàkọ́ sí Kaaba bí ìgbà tó ṣe pé èèyàn ti ń ṣépè fúnra rẹ̀ pé ǹtún ní rí kàábà mọ́láyé nù ó ti kọ̀ pàkọ́ sí nù torí ẹ̀ wọ́n ti wá sọ pé wàá máa rìn lọ títí ó bu abẹ́ sí ẹ̀bá lẹ̀kùn tó gbà jáde ọba yìí tọ̀ ọwọ́ akọ títí ibi tí kàábà wà ọmọ afẹ́yìn rìn tó ọ̀nà bẹ̀yìn rìn tó títí tó fi jáde sẹ́wọ́n kan ṣubú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan wà tó ń ti bẹ́yẹn ọ̀tàkùn súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. àwọn tó ti pọ̀ nínú rúwà báyìí àwọn náà nínú àwọn Pakistan àwọn India Afghanistan Turkmenistan Uzbekistan Tataristan gbogbo àwọn tán tán tán yẹn àwọn pọ̀ ní ẹtí máa ń ti bẹ́ẹ̀ torí pé àyùmọ̀ká pọ̀ lọ́dọ̀ àwọn aláìmọ̀ká ń bẹ̀rù àwọn olùmọ̀adé ti pọ̀ ń bẹ̀rù ṣùgbọ́n àwọn àwa àmùfihàn àwọn èèyàn bí onímọ̀ láàrin wọn bí di akọni tó ń torí di eléyìí báyìí irú wọn la máa ń sábà rí bí àwọn India sẹ́kẹ́ ọmọ mẹ́yìn jáde ẹ̀yọ́ mọ àti kékeré tó láàmú tí wọ́n bá mọ̀ ó ti fi oríṣi àwọn èèyàn míì níjọ́ pé pàkọ́ làwọn máa kọ síbi tí wọ́n bá ń lọ pèrò onímọ̀ yìí pé bóyá àdìyọ́kàn ìgbàgbọ́ burúkú kan tí ò ní tùmọ̀ ni ẹlòmíràn rọ ẹlòmí ọfẹ ṣubú ẹlòmí bíi sẹ ń lọ ló tún mọ yọmọ owó wájú wẹ̀yìn kékeré fún wọn ló bá ṣubú tó gbogbo ẹ ẹ wò báyìí màkà ṣe máa kó yà lẹ́yìn lẹ́yìn rẹ afọ wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa al-umra lẹsẹ al-umra ahadun nusukain ọ̀kan ni nínú àwọn ìjọsìn méjèèjì yẹn al àti al-umra bọlọ ti ti dákọ hajj nínú al bẹ́ẹ̀ náà ló dákọ̀ al-umra nínú al-Qur'an ọlọ́run bá wá ní wa atimmu al-hajja wal-umrata lillah nínú àyà yìí apá kan nínú àwọn olùmọ̀ wọn lẹ́rìí bẹ́ẹ̀ báwọn lórí kọ́ran àyà ní ká ṣe àwọn ètò pọ̀ nínú àwọn olùmọ̀ wọn ní kọ̀sẹ́rì ń bẹ̀ lórí kọ́ran àyà ní umra. àti pé umra sunna ni àwọn ẹni tí wọn lẹ́rìí bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọn lọ́nà sọ pé wà á ti mú alḥajjẹ wà lọ́mùrẹ́ tẹ̀lélá fàámàrà subhánà wúbi ìsìmáàmì alḥajjẹ wà lọ́mùrẹ́ fẹ́yìdà kàná alḥajjẹ wájibẹ́n kàná alḥumrẹ́ wájibẹ́tẹ́n kẹ́dàrí wọn lọ́nà wọn bá kọ́ aláṣẹ ká pé hajj àti umra tá a bá ti lè bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀ràn yẹn ni ká pé. so ìgbà tó sì ti sí lọ́ràn yẹn pé ká pé a sì mọ̀ kọ́ràn yẹn ní hajj àjẹpẹ́ umra náà kọ́ òun náà jọràn yẹn. àwọn ìtọ́pọ̀ nínú àwọn olùmọ̀ ní rárá al-amru bil-itmami laysa amra laysa amran bi-ijab al-fi'l tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ parí ẹ̀ ọ̀ràn yẹn ni kẹ́ parí ẹ̀ kò túmọ̀ sí pé iṣẹ́ tó o bá ti lè dáwọ́lé hajj o gbọ́dọ̀ parí ẹ̀ tó o bá ti lè dáwọ́lé umra o gbọ́dọ̀ parí ẹ̀ kò túmọ̀ sí pé hajj ọ̀ràn yẹn ni kò sì túmọ̀ sí pé umra ọ̀ràn yẹn ni ẹ̀rí jíjọ́ ọ̀ràn yẹn á tún wá wà lọ́bùn míì sẹ́nu pé ẹ̀rí jíjọ́ ọ̀ràn yẹn hajj àti mà walillahi ala nnasi hajjul bayti man hajj títí lọ́ràn yẹn lórí àwọn èèyàn ṣùgbọ́n kò sínú àyà yẹn. so àwọn ẹni tó ń sọ kọ́ra yẹn ni ọ̀dà tí o bá sẹ́ni mẹ́ ẹni tó máa pín ká ẹ gbogbo ẹni tó bá ti hajj hajj yẹn ọba àbàjẹ́ ọgbọ́dọ̀ parí ẹ̀ gbogbo ẹni tó bá ti lè bẹ̀rẹ̀ umra umra yẹn ọba àbàjẹ́ ọgbọ́dọ̀ sí mà kí ni máa hajj jẹ kí ni máa bá umra jẹ òun náà ní kéèyàn ọba yàwó rẹ̀ lò pọ̀ ọba àsìkò tó ń ṣe umra tó ti parí ìmọ̀ bá hajj jẹ bẹ́ẹ̀ ìmọ̀ bá umra jẹ. wà á kọ́ ọmọ fún ọmọ àwọn àyàdá ọmọ àwọn ìyẹ́ ọ̀kú mìíràn rìjà ọlọ́kùn tó wà níbi káfí islam sílẹ̀. bí ẹni tí ṣe hajj tó bá lò wọ́n ṣe islam ẹni tí ṣe umra lò wọ́n ṣe islam hajj rẹ̀ bàjẹ́ umra rẹ̀ bàjẹ́ kéétu sílẹ̀ lásán gbogbo tẹ́rẹ̀ ó tí ẹ bá ti bẹ̀rẹ̀ umra ọ̀ràn yẹn ni kò parí ẹ̀ hajj bàjẹ́ láàrin ọ̀ràn yẹn ni kò tún parí ẹ̀ umra bàjẹ́ láàrin ọ̀ràn yẹn ni kò parí ẹ̀ torí àyà yìí. àwọn ẹni tí wọ́n lọ́ràn yẹn ni wọ́n ní ọ̀dà kúkúrú ẹ̀rí mi nì. wọ́n ló wá nù hadith ibi tí Ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n ti ṣe àlàyé arkanul islam àwọn wọn. níparí wọ́n ní wa hajjul hajj àti umra wọ́n fi umra fún ó túmọ̀ sí pé ọ̀ràn ẹ̀ lẹ́yìn náà hadithi sọ pé dákàlẹ̀ ti umra tó fi hajj ila yawm al-qiyama umra ti wọnú hajj dídọ́ pé dà al-qiyama torí ẹ̀ ajakiti àti bá dọ̀rọ̀ ẹ̀ umra náà dọ̀rọ̀ ẹ̀ alákùlà hàn ẹ̀rí tí wọ́n fún wọn ibi àdìsí arábìnrin tó ní bàbá òun ti darúgbó kọ́nà òun tó ṣe hajj lọ́rọ̀ bàbá òun ò lè jókòó lórí ràkúnmí kò lè jókòó lórí ẹṣin báwo ló ti wá ti hajj sáàlì bá ti anabi sallallahu alaihi wasallam wọn níbẹ̀ hujji an abiki wa atamiri bàbá bá rẹ ti hajj kò tún bá ti múra kò tún bá ti múra wọn ní ẹ̀rí nu lórí pé múra náà kọ ọrẹ ẹ̀ insha allah kéèyàn sáré kò tún múra láyé rẹ kéèyàn tún múra láyé rẹ kò burúkú ọlọ sí mẹkẹ nítorí kò fẹ́ sí rúnra nìkan kò sí burúkú ọlọ sí mẹkẹ nítorí kò fẹ́ sí hajj àti múra. gbogbo ẹ̀ náà nìjọ́fẹ̀. al-umra yìí àbáni yaf'alu biha wal-umratu yaf'alu biha kama dhakarna awwalan ila tamami as-sa'i bayna as-safa wal-marwa. wọ́n ní bá a ti sàlàyé hajj bẹ́ẹ̀ náà ni umra títí dé ìparí Safa àti Marwa eléyìí túmọ̀ sí koríko mélòó ni umra ni. orígun mẹ́ta hajj lórígun mẹ́rin umra ní orígun mẹ́ta orígun mẹ́ta nínú mẹ́rin ti hajj ọ̀nà lórígun mẹ́ta ti umra ǹjẹ́ a sì rántí báwọn orígun hajj àwọn náà ni al-ihram wat-tawaf ara ká ṣe káṣe ìkọ̀sẹ̀sẹ̀ láàrin sọ̀fà àti márùwà àwọn mẹ́ta àkọ́kọ́ yìí àwọn lórí kò sí kéne fi umra ètò túmọ̀ sí pé ẹni tó fi umra kò nídìí láti lọ síbo àràfá torí àràfá yẹn tó bá yí ẹjọ́ àràfá àwọn èèyàn kí ni wọ́n lọ síbẹ̀ kò sí tó lọ síbẹ̀ tó orígun mẹ́ta fi umra nínú tó. So, ثم يحلق رأسه وقد تمت العمرة أبي وقد تمت عمرته لا يدوبات في إحرام توتي طواف توتي قفتة وعوافة يموريه عمرة الفين شو بكارتي إبا أصويكي إبا تيام تفاتي حج باتي تباتي مكة تباتي كي حج تفاتي hajj ifrad ni àbí hajj qiran agbẹ́pẹ́ tọ́wáfù alákọ̀ọ́kọ́ tẹ́ ọ̀kan ṣe yẹn wọ́n pè ní tawaful qudum ṣùgbọ́n tó bá jẹ́ pé múra ló fẹ́ sin à ń pè yẹn ní a ti sọ yìí pé nu tọ́wáfù alákọ̀ọ́kọ́ èyí yòówù ọkọ rẹ̀ lè jẹ́ látàrí irú àti tí aṣọ pé ńgbà tó bá bẹ̀rẹ̀ rẹ̀ wàá pa kájà aṣọ rẹ̀ yẹn ni pé wàá yọ apá rẹ̀ ọ̀tún síta wàá wá mú etí aṣọ tó dàbora méjèèjì yọ̀bẹ lórí èjìká rẹ̀ àlàáfíà a ti sọ pé wàá ṣe arọ́mìlì tí ń ṣe ìyára kánmọ́kánmọ́ nínú pààrà mẹ́ta àtàkọ́kọ́ bẹ́ẹ̀ náà ló ti sọ bá lọ sí umra tó wá gbé umra lásán lọ lọ sí bẹ́ẹ̀ náà ló ti. ìgbà tó bá ti parí tọ́wọ́ àbúrẹ́ tán nínú umra wà á kíra ká méjì kẹ́ẹ́ bá lọ́la jí náà tó bá parí eléyẹn tán wà lọ tó sọ̀fà àti márùwà wà á bẹ̀rẹ̀ láti sọ̀fà wà á parí sí márùwà. afọwọ́n sọ pé ẹ̀yìn rẹ̀ wà wá fa irun orí rẹ̀ hajj rẹ̀ ti pé nu àbí umra rẹ̀ ti pé nu. sílẹ̀ ìtumọ̀ sí pé ká parí ń ọ̀rọ̀ oríṣi méjì làwọn olùmọ̀sọ mẹ́ẹ̀ àwọn kan sọ pé ká fárí àbí ká gé ara ọmọra náà ṣùgbọ́n kì í sórí mu àwọn kan ti sọ pé rárá kí n bẹ́ẹ̀ nù sí máa jẹ́ kí ọmọrọ pé kì í sọ̀rọ̀ àyàn kì í sórí mu gbogbo èyí bá jẹ́ wàtá fà irun orí rẹ lẹ́yìn tó bá parí sọ̀fà àti mọ́rùwà tẹnu àbí kọ̀ọ̀kẹ́. wọ́n ti ń sọ̀rọ̀ fárí gẹ̀rí wà fárí wà gẹ̀rí wà fárí wà gẹ̀rí nínú hajj wọ́n ti wá sọ nù umra bàbá wa ń pàkíyèsí níbí o lọ sí dìí pé wàlhálàkù afdalufil hajj wal umra kápá orí wa kọ́ máa dán kondoro kọ́ máa dán pandara kò ń lọ́lọ́lá kò bá jẹ́ hajj la lọ sí kò bá sì jẹ́ umra ọlọ́lá ó ju kágẹ́rì lọ torí di eléyìí báyìí sálálà ti bá abẹ́ gẹ̀rí ńkọ́ ibo ni ó ti gẹ̀rí sí mẹ́kà ni àbí mìíràn àbí nílùú rẹ̀ mẹ́kà no tó bá yẹ pálálà jì ni mìíràn ló ti gẹ̀rí tiẹ̀ mìíràn ló ti gẹ̀rí rẹ̀ tọ́ba abẹ́ gẹ̀rí ọgbọ́dọ̀ gẹ̀ kárí no mìíràn ló ti fa orí rẹ̀ fífa kọ́ máa dán tí ẹ bá fẹ́ parí dandan ní kọ́ fa kárí tẹ̀mẹ̀kẹ́ islam lẹ́hẹ́ ànil qaza'a islam ṣe léwọ̀ kápá bìkan dábìkan sí kápá bìkan dábìkan islam ṣe léwọ̀ irú etí àwọn àwọn ọ̀dọ́mọkùnrin máa ń ṣe láyé ìsìn fífarí ìgbàlódé sọsẹ kí wọn bá fa gbogbo ẹgbẹ sí orí yóò máa dán wọn wá tẹ irun láàrin orí rẹ̀ yóò wá dàbí ẹni tí ń bọ̀ láti inú ìgbẹ́ irú irun táwọn fúlàní máa ṣe yóò sì ní fẹ́ fún òkú fúlàní aró oko gbòòrò ọwọ́ ànílò àwọn the bad boys ní Amẹ́ríkà àbẹ́sẹ̀ máa ṣe nù because you are a bad boy also pé ọ̀rọ̀ ọbú ni wọ́n ni bad boys ló máa ń ṣe wọ́n ti wá sí irun àwọn ọmọ ọbú ẹlòmíì wọ́n lè bá wọ́n lè bá ya road map wọ́n bá ya sórí rẹ̀ ọ̀nà abúlé lè gbà títí dé kù wọ́n bá ya sórí ẹ̀ kí tààrà lẹ́ẹ̀ma lọ títí dẹ́sí dé ìwó road abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ láti ìwó road ẹ̀tún nàgbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti bá ya sórí tó irú eléyàn islam ọ̀fẹ́ islam fẹ́ kọjọ́ ọmọ ìlú àbí kọjọ́ ọmọ gidi èsì kọ́ alọ ṣe irun kọlọ gẹ̀rí àbí kọlọ fárí bíi tàwọn wèrè wàá fárí kárí ni. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o eléyìí náà ló túmọ̀ sí pé tó bá jẹ́ pé èèyàn tiẹ̀ fẹ́ èèyàn fẹ́ gẹ̀rí ni ọwọ́ agẹ̀rí irú ìjọba máa bá wọn máa gẹ̀ ẹ wá yọ jíkò ẹtìkúláìsì iwájú gbogbo pàkọ́ ń dán kọ́tọ́ kọ́tọ́ tẹ́sùn sọ pé àwọn ah, ọ̀bọ yọ tí kò ní fẹ́ẹ́ bá gbogbo rí ẹ gbogbo rí tẹ́ẹ́ sì fa orí ẹ fa orí kọ́ máa dán pandára àmọ́ abábì kan abibì kan lẹ̀ kọ́tọ́ wọn náà ti ṣẹ̀yìn tí ìbá ti pé tí kò náà wọ́n yọ gbogbo oorun náà la gẹ̀ẹ́ àgékárí tó ṣùgbọ́n wá ní kí wọ́n dín àwọn sẹ̀yìn kù káwọn jẹ́ ẹ nínú nọ́mbà kílípà wọ́n jẹ́ nọ́mbà tù ṣùgbọ́n tíwájú yẹn kọ́ jẹ́ nọ́mbà fifteen abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n sẹ́wọ́n kí wọ́n ti yọ náà lẹ́wọ̀n pẹ̀lú èwo wa lélẹ̀ yọ lọ fa torí pé gbogbo bí <laughs> yọ jẹ́ pé irun ọ̀fẹ́ síbẹ̀ ṣùgbọ́n wájú lọ́wọ́ àti kìlìmọ̀ tó ń torí di eléyìí báyìí gbogbo orú àwọn nǹkan ká ṣọ́ra fún wa tọ́ọ̀bà gé orí rẹ àti tọ́ọ̀bà parí kọ̀ọ̀fà kárí kọ̀ọ̀fà kárí. àwọn èèyàn kan wá wà láyé sínú àwọn bọ́ọ̀ì àtàwọn bàbá mi náà ẹlòmí ti lọ fifteen tó ojúmọ́ orí rẹ ọmọ ẹtẹ náà ni. ó lè máa wọ àwọn jẹ́sí àwọn bọ́ọ̀lù gbogbo gbà ètò bọ́ọ̀lù yọkọ máa ti ṣe gé bó ṣe fẹ́ nu orí ọmọ dán àgbọn náà mọ kọ tẹ́tí bá a bá rí tẹ́nà ọ̀rọ̀ ọmọ bá a bá gbọ̀n gbogbo ọmọ wa dán pékinì yóò tó wá máa fi sáǹpù yóò máa fi sáǹpù hàn yín pé àwọn jẹ́ àpèjúwe ẹnìkan tó ti fi kọ́ parí kórí ọ̀dán kò pé kí gbìngbìngbìn ọmọ yọ lórí tòun. tó yóò tó máa fi lè ṣe fáàlì ẹbí yé e. títí bẹ́ẹ̀ kọ̀tọ̀ súnà irun orí rẹ lẹ̀ bí ba ti bọ́lọ̀ sí hajj abọ́lọ̀ sí umra kò sí nínú ẹ̀sìn kíkà parí tàbí tí irun orí rẹ máa dùn ọ́ torí pé bóyá ní orí kò jẹ́ ọgbádùn kọ́ pàdánù kó rí ìlú bá ara tẹ́kù kò sí tó burú mẹ́rin tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ẹjọ́ bá parí kọ́ fà kárí bẹ́ẹ̀ náà ni téèyàn bá dérun kù téèyàn gẹ̀ téèyàn gẹ̀ kárí ìdìbò amúbi kan àbìbì kan lẹ̀ torí pé tó bá ṣe bẹ́ẹ̀ ò tí ì parí ò tí ì gẹ̀rí o eléyìí lè tọ́jọ́ gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀. tọ́ títí débọlá wa parí dé débọlá gẹ̀rí dé tẹ́ máa bá ọmúrun rẹ tẹ́ ń fa tẹ́ máa ń parí rẹ tẹ́ ń fa nbọ wọn pàdé wọn pàdé bi tí orí rẹ ma ibi tó rí ma tí wọn wà ń bẹ wọn fà yẹnni pé òkò pàkọ wọn fà iwájú wọn fà ẹ̀gbẹ́ orí rẹ sẹgbẹ tí wọn fà títí débi tí egun dè ti wà ibi tí egun dè ti wà ń bí ibẹ̀ lórí ti pin ibẹ̀ ní irun gbà ti bẹ̀rẹ̀ kálukú sì máa fi tẹ nkùn dé tí òun wà fi tẹ nkùn dé tí ń wà abẹ́rẹ́ ekùn dé tí ó wà dédé ẹ̀ bá dédé ẹ̀ bá òkè tí yín ibi báyìí ibẹ̀ ni irun orí pin sí tò ilé tuntun mọ̀ sí pé tọ́wọ́ bá filẹ̀ dayọ bẹ́ẹ̀ tá a ti parí nù àti parí o mo rò pé yé èèyàn kan mú dajì orí lọ́fà ó fi dajì lẹ̀ pẹ̀lú yẹn kò dé parí ní ìsìnkú yẹn wọn bá orí rẹ̀ pẹ́jẹ́ pé ròdèsí yẹn òfin lẹ̀ ta gòkè báyìí tòlúwọ́ rò pé ròdèsí tí ń ṣe irun pẹ̀lú fílẹ̀ wàlàkín irun orí rẹ̀ ló fílẹ̀ láti kó o ti fa orí kan. eléyìí yóò mú ní bèbèrè pé ǹjẹ́ ṣé irun gbọ̀n òun náà ni gbogbo irun tó bá wù ní dèjì o àbí irun àgbọ̀n abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀ àgbọ̀n kálukú sì mọ àgbọ̀n rẹ̀ ṣé irun àgbọ̀n wa irun tó wù lágbọ̀n wa nìkan ìní ànábì sallallahu alaihi wasallam ní kẹ́ lẹ̀ àbí irun àgbọ̀n ọlọ́títí tóbi déédéé. lẹ́sẹ̀ ẹnu àwọn olùmọ́kù ike gbogbo ohun tó wù lágbọ̀n wa irùngbọ̀n náà ni yàtọ̀ sí ètò wù lọ́rùn wa ètò wù lọ́rùn wa kìí ṣe ni wọ́n ní ká bílẹ̀ tàbá mú ètò wà lọ́rùn wa kú tí ó fi kù lórí ètò wà lágbọ̀n wa àgbọ̀n ó ti pààlà pẹ̀lú ọrùn tò kò sí bá ti fi irun àgbọ̀n lẹ̀ dáàdé rí kan méjì lórí ọrùn nítorí pé tá a bá ní afẹ́ yà wọ́n láyà tán ọlọ́run ti yà wọ́n láyà tán so ó ṣeéṣe ibi tá a bá ti fẹ́ mú tọrùn kó ká tó mú tàgbọ̀n kó so anabi sallallahu alaihi wasallam sọ ọmọ ní takọ́ṣubọ̀ àti tọkọ̀dé sábọ̀rọ̀ á lè dè ní ìwà ẹ̀rùtẹ̀ ẹni wá ti sọ́ra fáwọn nǹkan sójú ẹ̀sìn rẹ̀ àti ìrẹ̀ lọ́tọ̀ tọ eléyìí jẹ́ báwọn tó èdè tí wọ́n ń kọ́ èdè ń lọ sókè láṣẹ inú òrùngbà náà ni inú òrùngbà náà ni torí pé irun àgbà yorùbá nìyẹn yìí ti ṣe yorùbá lànà fi fi bá a sọ ẹlẹ́yà lànà fi pè so ìdáhùn olùmọ̀ ti sọ nínú àwọn òwe èdè lárúbáwá oní ẹ̀ṣẹ̀ gbogbo ohun tó bá ti wù lójú báyẹn àti dìdẹ̀dí àti dàgbà gbogbo ẹ̀ irun àgbà ni wọ́n pè lẹ́yà wọ́n pè nínú sẹ̀ríà torí ẹ̀wọ́ tó ń farùngbọ̀n rẹ tó ń sanra rẹ jẹ àti tó ń sẹ̀kù ságbọ̀n rẹ tótó tó ní tánàbí ni ká ṣe nìyẹn ọ̀padà sínú dictionary lárúbáwá bàbá wo sọ ọkọ bẹ́ẹ̀ ilé ìjẹun ti jẹ mẹ́rin. tọ́ ẹni tó bá gẹ̀rí àbáni. فليقصر من جميع شعره من جميع شعره كوكي بقولون راو بيزي كو اكي بكدا بكسيو تيما كي لاسان اوتو تيما تيكي اوتو يوفا تيما ني يوفا لو سكيني lọ́lọ́lájú torí àdúrà dáná bisọ̀rọ̀ àìsàn náà ti fáwọn ìlú bá lẹ́ẹ̀mẹ́ta ó tún ṣàdúrà wọ́n ní wọ́n sunnatul mar'ati at-taqsir ètò jẹ́ sunna fáwọn obìnrin òun náà ní káwọn rọra dírun wọn kù yẹn ni kí wọ́n rọra tọ́ba tó bá gbọ́nà mẹ́ta wọn bá sí gbogbo gẹ́gẹ́ kọ̀ọ̀kan wọ́n kọ́ra mú kókó kókó bí kókó ọmọ ká kékeré mbẹ́ sága kejì kókó ọmọ ká kékeré sága kẹta wàhá kẹta wọ́n ta ha. táwọn obìnrin yẹn ṣùgbọ́n gómìnà ọ wọ́n ní makruh wa qila haram wọ́n sì ní haram haram ni lè anahu mọ́sílẹ̀ wọ́n nítorí pé ìfira ẹni tẹ̀sí ni wàláhì láṣẹ bá ti ti sọ pé ọ̀tọ̀ súnà ọkùnrin ọmọ afárí láì lọ sí hajj láì lọ sí rúnra ó sì tún sẹ́pẹ́rẹ́ tó bá kọ́kùnrin la rí tí ó sorí pàǹdára tọ́wọ́ kóbìnrin lárí tó torí polówó sẹ́wọ̀n pé subhanahu wa èèyàn mọ̀ wọn pé ah kó wá kó wá gbá èyí lọ tó torí délé kọ yẹ obìnrin rárá ìfira ẹni tẹ̀sí ni. ẹ̀rí rẹ̀ ọ̀nà ni àdéhùn anábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ní àdéhùn ètò Abu Dawud tí wọ́n gbé jáde النبي صلى الله عليه وآله وسلم وأن ليس على النساء حلق إنما على النساء التقصير أن فاري كل يوم أتى وتفاهم إذا جت أو من قوتي نور سواء لو تحج أبي عمره ولو تحج أبي عمره كنت أنا كنت ما تيرون لك وأقول بيوري أقولي فتو àbá wa fẹ́ sọ fún wa nípa àwọn nǹkan tó ti pé ọ̀tọ̀ kẹ́ni tó ti gbé ẹ̀rọ ọ̀pá nínú àwọn ẹranko tẹ́mẹ̀ pé kí bala yóò ti ṣe wá àwọn ẹranko tí máa ń bẹ ní haram ayé àbọ̀wọ̀ àwọn ọba rẹ̀ nínú àwọn ẹranko. ọlọ́run ọ̀gbà kókó tiẹ̀ ọjọ́ máa kọ́ ọjọ́ fún ọ̀daràn kó lé wọn ọ̀daràn tọ́mẹ̀sẹ̀ tí ìsọtẹni tó wà nà nǹkan ìjà sí wọn kó wọ́n pa wọn ọ̀dàgùn eléyìí jẹ́ tàwọn ààyè nìkíni ṣùgbọ́n kó o wọnú nígbà tó wà ní kókó ti gbé ihram ihram tó gbé ń ó tún sọ dé ìwọ̀ fún ọ láti ha mẹ́ranko ambọ̀sibọ́sí bọ́ dẹ́dẹ́ rẹ̀ pàtó ti gbé ihram wọ̀ tó ti dà ní ẹ̀kọ́ fẹ́ sí hajj àbí umrah gbogbo ẹranko tó o rí ehoro ní kìlíkà ni ẹ lè mú báwo kálukọ́ ọmọ lọ́lọ́ rẹ ni tòṣùgbọ́n àwọn ẹranko kan wà tó ṣe gbé ọtọ kọ pa wọn fil hilli wal haram kò bá jẹ pé inú haram wọn wà kò bá jóde haram ni wọn wà. gẹ́gẹ́ bí àdìsí anábì sallallahu alaihi wasallam ti ṣe fi hàn wá yẹn ní kíbikíbi tó bá ti rá àwọn ẹranko pa ni o. alákọ̀ọ́kọ́ àfáàní wala ba'sa yẹn ní kí ọtọ kò أن يقتل المحرم الفأرة gbogbo kẹni tó ti gbé ihram kọpa èkúté àti ntọ́tò èkúté ẹ̀yin mọ̀ èkúté abankanjẹ́ olè àti gbogbo ẹranko tó jọ nínú ẹranko tó yẹ kí tó o bá fi kulikuli sínú àpò yóò jẹ ìwòye kó tó débi kulikuli. so àwọn ẹranko báwọn kẹ́ bí òkúté kẹ́ bí òkété ìsìlámù gbà wọ́n pa wọn. so ibi kíbi tí wọ́n bá ti rí wọn ń pa ni ẹ máa dì í mú o láti òfin ṣẹ̀ríà nínú àwọn kẹta àmọ́ bí mà kò tọ́ka jẹ kankan òní tí ṣẹ̀ríà bá ní ẹ pa gbogbo tí ṣẹ̀ríà bá ní pípa ni kò pa kò tọ́kọ o kọ́lọ́ mọ́tẹ́kí àtẹnudí ọ̀pá wa o kéèyàn wá jẹ́ pé kúté ló kó jọ ọwọ́ ń fi òfin bọ́rin òfin bọ́rin òfin bọ́rin ọwọ́ àkójọ ọ̀dà bígbà tí wọ́n fi ẹja tí wọ́n fi bọ́gí tí fi bọ́gí tí fi bọ́gí tí fi bọ́gí wọ́n á ti ẹja bíi twenty wọ́n náà wá ti bíi twenty ọwọ́ àgbè lórí iná ọ̀nyán ẹni kí lè léyìí olóńtẹ súyà ni súyà kí ni súyà èkúté àwọn òbí lẹ́ẹ̀. ẹ̀yin náà ti mà èèyàn ní yé jèkúté títí tó náà fi máa hùwà bí èkúté ọlọ́run ti jíjẹ rẹ̀ léwọ̀ gbogbo tó bá ti ní ẹ̀pá ọ̀dọ́kajẹ ẹnìkan á ti dé èkúté ń bẹ mọ́ka yìí kò sí ibi gbogbo bíi tẹ́yẹ̀ bá ti ń gbé ìtúwọ́ náà rí lu yẹn ó lé rí mú mi ọ̀gbọ̀dọ̀ pa á ọlọ́run bá máa ń ṣe àdánwò fún àwọn èèyàn sẹ́gbẹ́ iṣẹ́ òkú lè rí oṣù rí ọlọ́run lè ní kágbọ̀nrí kan yọ ẹ máa ń pinnu sàárà yìí bẹ́ẹ̀ ni layabluwannakumullahu bishay'in minas saydi tanaluhu aydikum wa rimahukum liya'lamallahu man yakhafuhu bilghayb ó sì ti kọ́nà ọgbọ́n dán wò pẹ̀lú nǹkan kan nínú ẹranko dẹ́ẹ̀lì sọdẹ́rìn tó ti gbé ẹlẹ fọwọ́ mú gan ọlọ́run jò súnmọ́ yín débi gbé ẹlẹ fọwọ́ mú ó sì lè súnmọ́ yín débi pé tẹ ẹ bá tẹ ẹ bá ju ọ̀pọ̀ lu yọba ọlọ́run fẹ́ wò pé tẹ ẹ mú alẹ́ wọ̀ gbọ́dọ̀ sọ pé hey hey lásán ọ̀daràn ambosibosi kọ́ wa sọ lóko ọlọ́run ní òun ti bẹ́ẹ̀ kẹ́ni tí ń páyọ̀ ọlọ́run ní kọ́kọ́ lè ọlọ́run ti ní àgbọ̀dọ̀ sí nǹkan yìí àdánwò ni ẹjọ́ máa lọ lọ́ọ̀rẹ́ so bẹ́ẹ̀ ni èkúté lè yọ èkúté bá yọ tipalọ́pa kò sẹ́ sí o eléyìí túmọ̀ sí pé tọ́ ọ bá rí pa ní rọrùn tó tó ní tera rẹ létí but adimọ̀ kó tó àtọ̀ dictated to be killed àmọ́ kò wá túmọ̀ sí ká máa lé ká títí táàbì táàbì forúkún bó ká máa lé ká ká ṣubú ká fẹnu bó lẹ ẹ mọ̀ pé lé gan àti pèkúté ó ń bùkátà táktì yìí ká ṣe pé tá a bá ti rékúté tá a sì rékúté náà ni lábàá sì rí inú pa tó má sèrè àrẹ léde àmọ́ kọ́ ọmọ kọ́ wà ń kó òkúta pa eléyìí túmọ̀ sí pé òbúrú tó bá lọ sí hajj ibi tẹ́ ẹ dé sí àwọn èkúté ń yọ yín lẹ́nu tó burú kẹ́ ẹ ra tàkúté kò sí tó burú ń bẹ kọjá pé ẹ̀ ń pa wọ́n pẹ̀lú tàkúté yẹn tó burú kẹ́ ẹ ra oògùn tí máa pa èkúté kẹ́ ẹ dá sí búrẹ́dì fún ọjọ́ kó kú kò burú ara bẹ́ẹ̀ ti gbọ́ Islam yé ni wípé kò burú ká da oògùn sílẹ̀ sékùtì ọjẹ tí torí pé wọ́n ti lẹ́tọ̀ọ́ kó ta pa àbá àjẹpà wà nínú ihram àbá àmọ́sí nínú ihram àbá wà ní haram àbá ti wà lóde haram. bákan náà wàlhàyẹ́tù bákan náà àti ejò ejò ẹ̀pá níbikíbi tẹ́ bá ti rí i kò bá jẹ́ nu haram kò bá jẹ́ òde haram ẹ̀ bá wà nu ihram ẹ̀ bá mọ̀ sí nu ihram wal aqrabu wa shibhuhuma bákan náà kéke àti tọ́jú ju àtà kéke tókò bí sẹ́wà ti rí wọn pa wọn. tó eléyìí á fi hàn wá pé gbogbo bí sẹ́wà ti irú àwọn ẹranko wọ̀nyẹn ti pa láàpá wọn. ó wá nù àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní kòtòlù aswadayni fi salat ẹ̀pà nǹkan méjèèjì lórí irun alhayyatu wal aqrab àtẹjọ àtàkéke kódà kó sórí irun lẹ́wà ẹ̀pà wọn yẹn ní pé ogun bíi tẹ́ bá ti rí wọn ti pa náà. bákan náà alkalbu làkúwò ajá ajá tó ṣe ń gbé ama ama ama pani ajá tó lè pààyàn ajá dìgbòlùyàn olùdìgbòlùyàn àwọn olùmọ́ni ẹnu kò lórí pé àlùkẹ́lù làákùn fún ọ̀sán bíi. ẹnu kò lórí wípé kìnìún wọbẹ̀ ẹkùn wọbẹ̀ ìkókó wọbẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ wọbẹ̀ gbogbo àwọn ẹranko abidjan yẹn wọn wọbẹ̀ ṣùgbọ́n ìjẹ́ ajá èyí tó wà nílé tó náà wọbẹ̀ gbígbá bá ti rí ìgbà lè pa ìyapa ẹnu láàrin àwọn ọmọ wípé ntáàmù apanikẹ́lì kò túmọ̀ sí wípé ajá ni wọ́n ń sọ nítorí pé gbogbo àwọn ẹranko abidjan yẹn kẹ́lì náà ni wọ́n ń pè lédè lárúbáwá. dúró sínú سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب